نسألك يا من هو الله السلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين gbogbo ọpẹ́ tí Allah ní ṣe gbogbo èyí tí Allah ní ṣe pẹ̀lú à ń kí ẹ̀yin olùgbọ́ wa káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fi dín tó máa ń dé sí etí gbòyìn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dìde àsìkò yìí ọlátòní bello òní orúkọ mi nínú ilé agbára ní àárọ̀ yìí mo ti ń bẹ pẹ̀lú àṣẹ dr shafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ bákan náà ni mò ń kí àbú àmìnà láti ìṣẹ̀dọ̀ akíntola tí wọ́n kọ̀ wọ́n rìn pẹ̀lú wọn wá ní òórọ̀ tòní ẹ̀tún ṣe gẹ́gẹ́ bí ìṣòwò kó tó di wípé àwọn àpè wọlé ẹjẹ́ kìnnì gba agbọ̀dàn bíi ìwọlé náà ṣẹ́yìn ìbéèrè tí màá fi ṣíde ọ̀nà ni pé àdúrà kan bẹ tí a máa ṣe síwájú kí a tó bẹ̀rẹ̀ rún lẹ́yìn takbiratul ihram tí imam bá ṣe tí àwọn ìbá ti wá ṣe tán àdúrà ìbẹ̀rẹ̀ rún ǹjẹ́ tí èèyàn bá ń bẹ tó bá jẹ́ pé ó bá sáyàn lọ́jà láti ṣe àdúrà yìí ṣé kí ló ṣe ìrun èèyàn ṣé ààyè bá àbẹ́yìn tiẹ̀ mìíràn rárá bí ti wọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní kí suratul Fatiha ǹjẹ́ ó pọn dandan fún wa láti wí gbólóhùn bismillahir rahmanir rahim síwájú ká tó máa kí suratul Fatiha wà lọ lórí wọn bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ومن صحابة وفراق النبي محمد صلى الله عليه وسلم تبادر الصلاة بلو الله أكبر كيك سورة الفاتحة أفقك قد جه أبو هريرة رضي الله عنه قد النبي صلى الله عليه وسلم ليلي وكي قد كني جدا كجة تما دا كجه, لاني الله أكبر أتفاتحة من صلاة كن كتي ما في وي أنا بصفقو من سي أدوان أدوانني اللهم بعد بيني وبين خطاياي كما بعدت بين المشرك والمغرب ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد إلي قلنا نحن دعاء الاستفتاح الدعاء تاما في الصلاة وريس ريس لوا إلي تتقل جلي لوا قلنا سبحانك اللهم وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك سنني kámúrò àdúrà yìí wá ní ìbẹ̀rẹ̀ sọ̀láàtì wa lẹ́yìn allahu akbar ṣùgbọ́n lọ́dọ̀ ìmáàmù malik rahmatulahi alayhi àwọn níta bá ti ṣe allahu akbar akefa ti alẹ́ kalani àgbọ̀dọ̀ ṣàdúrà kankan láàrin allahu akbar àti fatiha nítorí hadith abu hurayra radiyallahu anhu eléyìí tí anabi náà gbà wá látọ̀dọ̀ lọ́wọ́ tọ́lọ̀ ni qasamtu as-salata bayni wa bayna abdi mo pín sọláàtì sí ọgbọọgba méjì láàrin mi àtẹrù mi fa idha qala abdi alhamdulillahi rabbil alamin tí ẹrú mi bá sọ pé alhamdulillahi rabbil alamin tó ọlọ́wọ́ sọ pé majadani abdi ẹrú mi ó gbé mi tóbi ìmáàmù malik ni ọlọ́run ọba ní tẹ́rù mi bá sọ pé alhamdulillah ètò túmọ̀ sí pé lẹ́yìn allahu akbar kò sáàyè fún wa láti wí nǹkan kan mí ìmọ̀ jóká ké fatiha lọ eléyìí ni ọ̀rọ̀ ìmáàmù Malik ṣùgbọ́n ìtọ́ dọ́gba ju òun náà ni pé sunna ni pé ká ṣe àdúrà bẹ̀rẹ̀ sọ́lá tábàtì ẹ̀ tún ṣe àdúrà yìí ga sunna tún ni pé ká má tún ka fatiha lẹ́sẹ̀kẹsẹ̀ ṣáájú ká tó ṣe al-isti'adha wal-basmala ká sọ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim tẹlifọ́nà sọ pé ṣèyídà qara'ta al-Qur'ana fasta'id billah minash shaitani rajim tọ́ọ̀bà kí al-Qur'ani sáàdì ọlọ́run níbi aburú ṣaitan ẹni ẹ̀kọ́. bisimilahi rahman rahim a máa wí sáájú suratul fatiha nítorí pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ tí àyà kan ni àbí ìsà àyà kan nínú suratul fatiha nígbà tí àwọn kan bí imaamu shafi'i táwọn sọ pé àyà ni àwọn kan bíi Imam Malik àwọn ní kì í sáyà láti jáde kúrò nínú fanfa yẹn á sọ bisimilahi rahman rahim ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tá a ti ké sókè ni á sọ bisimilahi wa jẹ́jẹ́ torí àwọn ìgbà wa tó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ó tọ́ka sí pàánà bí màá ṣe bisimilah ṣáájú gbogbo fatiha tó bá kàn jẹ́bi tí ó ti ka ké sókè jẹ́jẹ́ ló máa ṣe bisimilah. jazakumullahu khairan. 0905164 5438 ní nọ́mbà tí ẹ fi máa pè wọlé béèrè ìbéèrè kan àbí kejì tí ẹ bá ní 09051645438 09051645438 fún àǹfààní àwọn tí wọ́n ń bẹ ní ilẹ̀ òkèèrè tí wọ́n sì ń gbọ́ wa táwọn náà nífẹ̀ẹ́ rẹ̀ àti pè wọlé sórí ètò nọ́mbà ti àwọn ará ilẹ̀ òkèèrè rèé 080 eight three two nine three eight nine six oh eight oh eight three two nine three eight nine six àwa bí àwa tí a wà nítòsí ká dákun ká máa pè nọ́mbà yìí èyí tó jẹ́ ti wá ń bí náà ni ká máa pè é lọ́wọ́ ó ti já fún alára ẹ̀ oh nine oh five one six four five four three eight now. Ah, fún àwa tí a sì ń bẹ ní ilẹ̀ òkèrè ah, plus two three four oh plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ní nọ́mbà tí a mọ̀ kó wọlé sí ẹ̀ lọ́wọ́. Assalamualaikum. Wa alaikum salaam wa rahmatullahi. Lórúkọ yín. Umu Ibrahim láti Àbá. Kí ni ìbéèrè yín o? ẹjọ́ ìbéèrè mi ni pé ó ní kí a bá ń ta application ta bẹ̀wọ̀ sọ. lẹ́tà kò ní ká bọ̀ kàkọ́ fi omi sí orí ẹ̀ ní. àwọn sábà tí wàá wọ sọ́ọ̀sì tán kí ọ̀sẹ̀ application tí rẹ̀ ti wọ sọ́ọ̀sì. lẹ́tà yẹn wá rí pé sọ́ọ̀sì yẹn ti lu díẹ̀. Hmm. ṣé tí a bá fẹ́ ṣá máa bọ́ ní àbí a máa fomi ṣe náà ìbéèrè mi yẹn sà. alhamdulillah sunna anabi sallallahu alayhi wa sallam fi hàn pé ẹni tó bá wọ ìbọ̀sẹ̀ kò bá dé ìtàn fa ọ sí kò bá dé ìtàn fi aṣọ sí òwú kéèyàn bá ti ṣe àlùwàlá tán tó ti ṣe parí ṣáájú kó tó di pọ́ wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ ọ̀tún àtẹ̀sẹ̀ òsì yóò láǹfààní láti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn ní gbogbo ìgbà tí wọ́n bá tún àlùwàlá ṣe àsìkò tó sì bẹ̀rẹ̀ sí ní jàǹfààní eléyìí yóò bẹ̀rẹ̀ láti ìgbà tó bá fẹ́ kọ́kọ́ tún àlùwàlá ṣe kìí ṣe láti ìgbà tí àlùwàlá rẹ̀ bá kọ́kọ́ já láti ìgbà tó bá kọ́kọ́ fẹ́ tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá alákọ̀ọ́kọ́ yóò máa fọwọ́ pa láti ìgbà tó ti wá kọ́kọ́ fẹ́ tún àlọ́ aláṣẹun ìgbà náà ni ó ti máa ṣírò twenty four hours ìgbà tí twenty four hours bá tó pé ìgbà náà ni ó tó tún dipọ́ bọ́ ìbọ̀sẹ̀ yẹn sílẹ̀ láti tún àlọ́ àlá rẹ̀ ṣe fọ ẹsẹ̀ méjèèjì kó tó tún tuntun wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìbọ̀sẹ̀ tẹ wọ̀ ọba ti lu tí lúlu rẹ̀ ọba ti pọ̀ débi wípé a lè sọ pé léyìí ti kúrò ní bọ́sẹ̀ kò sí ní tó burú pé kẹ́ ẹ fọwọ́ pa. Hello. Àyíkún Sálámù Rọ́ṣùtù lórúkọ yín. Orúkọ tèmi ni Imam Nureen Sàrò láti tó ṣáájú. Kí ni ìbéèrè yìí, Imam? Mo kí mo kí dọ́tọ̀. Ẹ ṣé o. Olúwa ti tẹ ẹgbẹ́ fún wa sà. Ẹ ṣé. Ọlá Kùrìyàn. Kí ni ìbéèrè yìí sọ̀rọ̀ náà? Ìbéèrè tí mo fẹ́ di dọ́tọ̀ léèrè sà. Hmm. Àwa tí à ń jẹ́ àfa àti ọmọ kéwu tí wọ́n máa ń bẹ̀ wá ní Jálàbí. Hmm kò tí a bá wá tí a bá wá bẹ̀ wá ní tẹ́lẹ̀ ìtawà ń ṣe bí adẹ́ ń ló ta tí a bá ti kura ẹ̀ lódìdí kuran fún yàn tó tá a bá dẹ̀ pa ẹran tá a ti ṣe tààrà ẹlẹ́ẹ̀kejì ń bẹ tá a bá tó wá fà yá láti bí one million tó tá a bá fọ ogun sílẹ̀ yìí tí o kàtà tí wàá ń di yàtà kẹ́ni ẹ̀yà kò sí pẹ̀lú ẹ̀. alhamdulilayi ọkọ ni pé tá a bá á gbìyànjú láti rí i pé àtakò ìlànà dánàbí sallallahu alayhi wa sallam ilé ìtọ́lá kalẹ̀ fún wa nítorí pé tá a bá tẹ̀lé lánàá yẹn tá a bá rí gbígbàdúrà a kú oríire á tún agbálada lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pípé agbé ẹ̀sìn wa gba ọ̀nà tánàbí gbé wa tọ́ba wa jẹ́ pé a tún wá ṣe bẹ́ẹ̀ náà nídà míì ọlọ́run ọ̀pọ̀ pé ká dùn ọgbà a tún nítorí pé àdúrà tá a ṣe àti sinlọ́n ẹlẹ́dàá wa ìyẹn sì sinlọ́n kó pòfo látún lọ́dọ̀ ọlọ́n ipa pé ọlọ́n torí bákan mẹ́ta òun náà ni gbogbo àdúrà tá a bá ṣe nínú kọ́lọ̀ wọn ṣe ń ta àbéèrè pàtó fún wa àbí kọjá yìí pé ó so oore míì fún wa dí oore táwa ń tọrọ tí sì pa dandan ká oore wo ló ṣe fún wa dípò ìta àbéèrè hmm. ẹlẹ́kẹta wọ́n ní nínú oore náà ó ṣeé ṣe kó jẹ́ pé Ọlọ́run fi àdúrà wa ti aburú hmm. tó tó orí tá à ń tọrọ yẹn dànù fún wa hmm. tí ì ṣe dandan pé káwọn mọ̀ ẹlẹ́kẹta òun náà ni pé kọ́lọ́run tiẹ̀ má gbàdúrà hmm. kọ́ má gbà sí pípé ó jẹ́ kí n tẹ́ tọrọ ṣẹ kò sì fi nǹkan míì di àmọ́ kọ́ máa ń sọ ládàá rẹ̀ dídọ́ gbẹ̀ndà òkèèyàmá pípé ẹ pè mí ẹ bẹ̀ mí ẹ̀san pípé tẹ pè mí ẹ̀san ẹ̀bẹ̀ tẹ ṣe ni ìwọ wá ni ó túmọ̀ sí pé èèyàn ṣàṣì sọ́ọ̀tì èèyàn lè ṣàṣì sọ́ọ̀tì tí èèyàn bá ṣàdúrà ṣe ṣùgbọ́n àwọn ará ìpè bóyá kẹ́nìkan wá bẹ̀ mí <clears throat> wá bẹ̀ mí ládùúgbò pé màá bá kí alukurani màá má bá fa kínní kan gbogbo eléyẹn wọn bẹ nù kan tó takò lànà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn ní tẹ̀yìn bá ń hún yàn kò sí tó ṣe hàn yín bí ìkànnì yàn hmm. so ẹni tí nǹkan ṣe tí nǹkan ṣe mọ̀ tó ń bá bẹ lọ́hùn pẹ̀lú nǹkan yẹn ṣe ń ta pẹ̀lú nǹkan yẹn ti ṣe bó ti ṣe gbóná ma ó súnmọ́ kádùá rẹ̀ kó tètè gbà kọ́ aburúkọ tako ìlànà anábì sallallahu alayhi wa sallam kéèyàn sọ fẹ́nìkan náà pé kọ́ rántí èèyàn nínú àdúrà rẹ̀ àmọ́ ibi tí káwa náà ajókòó kalẹ̀ yìí pé kọ́ máa gbé kọ́ńtrákìtì rẹ̀ fún wa kọ́ nítorí pé lẹ́yìn tako ìlànà tọ́lọ́ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú súnà kò sínú súnà pé ká máa fa orúkọ ẹyọ kan nínú àwọn orúkọ ọlọ́run pé ya Allah ya Allah ya Allah ya Allah ẹlẹ́yìn àtẹ́tẹ́ alẹ́ ni wọ́n máa ń pè á ń bọ̀ síbọ̀ sípò àti wọ́n á fi nọ́mbà sí. Hmm. fún àwa tí à ń bẹ nílẹ̀ òkèrè tí ẹ ti ń pè ẹ má bínú wọn ń dá àwọn ìbéèrè lọ́wọ́ náà ni o oh eight o oh, uh, plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òun náà ní nọ́mbà tí ẹ lè máa pè sí fún àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn. hello. salaamaleykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah wa barakatuh. ó kọ́ yín. ó kọ́ mi ní olùdíyẹ̀mí láti yàwó ti ẹgbẹ́ ṣe. láti yàwó ti ẹ káàbọ̀ sórí ètò sàkíyèsí ìbéèrè yín. yẹ́sà yẹ́sà mo ní béèrè bíi méjì kàbí mẹ́ta tí mo fẹ́ béèrè níta. ó yẹ béèrè àkọ́kọ́. alákọ̀ọ́kọ́ ọmọ tí bàbá tó bí bèjì. Hmm but ìgbà tí wọ́n bí àwọn ọmọ yẹn bàbá yẹn ò ráyè fa ẹyin àtìkọ̀ wọn tí hmm. bàbá yẹn sáfi padà kú ṣá kéde ọmọ bẹ́ẹ̀ bá dàgbà tó bá ní owó tó lè fún mọ́mì rẹ̀ kan bá pa ni àbí kọ́mọ yẹn pa fúnra ara ẹ̀ àbí bẹ́ẹ̀ nínú àwọn ọmọ méjèèjì yẹn ọ̀kan ti padà ṣẹlá ìsí sẹ́nìkan ìrókùn tó kù yẹn tó lè pa ẹrin yẹn àbí wọ́n tún lè pa wọ́n lè pa méjèèjì papọ̀ àbí tó kù yẹn àti èyí tí ó wà láyé ìlú èmi àkọ́kọ́ nìyẹn bẹ́ẹ̀ ń béèrè lẹ́lẹ́kejì hmm. ó dá lórí ìrún èèyàn tó ń kírun gbé àmàmù ṣẹ̀ṣẹ̀ kírun tán nísìnyí àwọn kan wá wọlé wọn fẹ́ kírun tiwọn náà but ẹnìkan ti wà tóun ti ń dá tiẹ̀ kí ló dé ń kí ìrun yẹn wọn fẹ́ jẹ́ yẹn kí ẹ ní àṣẹ láti stop gbogbo àwọn tó ń ṣẹ̀ wọlé yẹn pé kí wọ́n lọ jẹ́ yẹn ẹni tó ń kírun yẹn kírun kọ́ tiwọn ẹ̀ kí wọ́n lọ jẹ́ yẹn àbí kí èkó méjì wọ́n máa bá tiwọn náà lọ́lọ́tọ̀ then ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta ó dá lórí ànábì Ìsá alayhi salatu wa àwọn kan ò nígbàgbọ́ pé ó ń padà bọ̀ àwọn kan tẹ̀ nígbàgbọ́ ẹ jẹ́ ọmọ kẹ̀kẹ́ bá ṣàlàyé díẹ̀ nípa kíní yẹn ṣé tí ó bá padà dé ṣé ọlọ́run máa fi síra mi ránṣẹ́ sí ni àbí kí ni tó kàn bọ̀ wá sí ní ti níjẹ́ ayé padà tí wọ́n ló ń padà bọ̀ ó ń padà bọ̀ ẹ ṣe bá. alhamdulillah àkókò yẹn tó bímọ ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run kò fún lágbára láti pẹ̀ràn àkíkọ̀ ṣáájú kó tó di wípé ó filé ayé sílẹ̀ fáwọn ọmọ rẹ̀ ó ti wá kú báyìí wọ́n á níbi èjì ló bí sáwọn ọmọ yẹn lẹ́yìn ìgbà táwọn bá dàgbà sáwọn náà lè pẹran fún àwọn àbí wọn nípa ètò dọ́gba jù ni pé wọn nípa òbí òbí lọ́kùnrin ìní òfin sọ wípé fáwọn ọmọ rẹ̀ kìí ṣe pé ọmọ ní ọ̀pá fúnra rẹ̀ torí ìdí báyìí tí bàbá tó bímọ tó bá ti bímọ nínú ojúṣe rẹ̀ tí ó ṣe náà ní ètò sì dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ òun náà ní kí tá a bá bí ọmọkùnrin ká pa àgbò méjì fún ọmọbìnrin ń kọ́ àgbò ẹyọ kan tó bá ti kúrò àwọn àbejì tẹ sọ párákùnrin yìí bí àwọn méjèèjì bá jọkùnrin àjẹpẹ́ ẹran mẹ́rin ni ọ̀pá tó bá sì jọpọkùnrin kan obìnrin kan ni àjẹpẹ́ ẹran mẹ́ta ni ọ̀pá táwọn ọmọ méjèèjì bá sì jóbìnrin kọ́ àjẹpẹ́ àgbò méjì ni ọ̀pá wáyé o ọkùnrin tó bímọ yìí ti kú ṣùgbọ́n àwọn ọmọ sì ń bẹ láàyè táwọn alẹ́ ni tí ọba àwọn pẹ̀ràn àkẹ́kọ̀ọ́ tí bàbá bá kú bàbá ní kù àwọn ẹni tí wọ́n kù ní ipò bàbá fún àwọn ọmọ yìí àwọn náà ni òfin yẹn ẹni ọ̀sán lọ́ba kíkẹ́ kí wọ́n pẹ̀ràn yìí fọ́ọ̀mù èèyàn wọn eléyìí tó ń ti ṣàláìsí gẹ́gẹ́ bí àbúrò tàbẹ́gbọ̀n bàbá àbí bàbá tó bí bàbá nǹkan bàbá tó bí bàbá lọ́kọ́kọ́ kàn tí bàbá tó bí bàbá ọ̀bá ṣe àjẹ́ bàbá tó bí àwọn ọmọ yìí bàbá tó bí bàbá àwọn ọmọ yìí tí ó bá ṣe ó tún kan bàbá bàbá tiẹ̀ náà tòótọ́ àbáwá rẹ̀ nìkan lágbọ́n bẹ̀ ọkàn àwọn ọmọ ìyá rẹ̀ tá a bá ara àwọn ọmọ ìyàgbá náà lọ́kàn àwọn àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní ọ̀kan náà àwọn ọmọ ti kú ṣé àkíkọ̀ ìtọ́wà láyé nìkan ni wọ́n pa rárá òfin ọlọ́run sọ pé gbogbo ọmọ tó bá fi lè sẹ̀mí tó fi pé ọjọ́ méje láyé kò bá kú lẹ́yìn ọjọ́ méje yìí á san ẹran àkíkọ rẹ̀ á pa náà ni àmọ́ ọmọ tí ọba sẹ̀mí kú pé ọjọ́ méje láyé òun náà lẹni tá à ní pẹ̀ràn àkíkọ fún eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tí wọ́n bá ti parí jàmáà lẹ́yìn imam tẹ́nìkan wá wọ tẹ́nìkan wá dìde tó jẹ́ pé kò bá jàmáà tóun ṣe sọ láti ẹ̀ ládàásì àwọn míì wá wọlé àwọn pọ̀ wọ́n ń ṣèkọ́ ọmọ pé àwọn fẹ́ ṣe jàmáà wọ́n ní ṣé a sọ fún wa pé kí wọ́n lọ tò lẹ́yìn ẹni tí òun ti ń dásọ láti tiẹ̀ ṣe àbálẹ̀ fi wọ́n lẹ̀ pé kọ́ńkálukú ṣe ń tọ́ba wò ọlọ́mọ jẹ ṣe ń tọ́ba wò kì ṣe islam wà nù nígbà tó ṣe pé nìkan ti wà nù mọ́ṣáláṣí tó pé sọ láti tí ìmáàmù ti parí náà lòún ṣe lọ́wọ́ á darí wọn lọ sídi kan lọ tò lẹ́yìn rẹ̀ ni ilé ìjẹ́bù ṣe jẹ́ wọn náà nàbí Isa aleyhi salam àwọn kan sọ pé kò ní padà àwọn kan sọ pé yọ padà nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ ni pé pípadàbọ̀ anabi isa aleyhi salam òdodo ni eléyìí tó ti kó alukur'an tọ́ka sí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì wá nípa rẹ̀ ọ̀pọ̀ jọjọ débi wípé ọ̀pọ̀ débi haddi tawatur ọ̀pọ̀ ní pípọ̀ tó ṣe pé kò lè ṣeé ṣe ká sọ pé àwọn ẹni tó gba ìgbà wáyé wa bí wọ́n ti ṣe pọ̀ tó ń ṣe ni wọ́n lè dí àpò pọ̀ láti pààrọ̀ ọlọ́run anabi isa padà bọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ni wa imil ahlil kitabi. إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا kòsẹ́nì kan nínú àwọn ẹni tá a fún ní tíra ṣáájú tìyín tánàbì ìsá tí ó padà dé wá bá àyàfi kó jẹ́ kí wọ́n gba ànábì ìsá gbọ́ ní ìgbàgbọ́ òdodo yàtọ̀ sí ètò wọn gbé kánìsì ṣáájú kánàbì ìsá tó wá padà kú. bẹ́ẹ̀ ni súnà anábì sallallahu alaihi wasallam ó wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan pẹ̀lú àlàyé ibo ni ó sọ̀kalẹ̀ sí tó bá sọ̀kalẹ̀ báwo ni àwọn èèyàn ti ṣe tẹ́wọ́ gbà yóò wá bá àwọn mùsùlùmí nínú mọ́ṣáláṣí ní mọ́ṣáláṣí Damascus ní Damascus yóò bá kí wọ́n fẹ́ ṣe sọ̀láàtù làásù ní ìgbà tó bá rí wọn nígbà tí Mahdi òní ọ̀wọ́ àwájú àwọn mùsùlùmí òun fẹ́ ṣe sọ̀láàtù fún wa ní imam bẹ́ẹ̀ ni ó ṣe rọ anabi Isa aleyhi salam yóò wá sọ fún anabi Isa pé wá ṣe má mú fún wa anabi Isa sọ pé kò lè ṣeéṣe a lè síwájú ṣe sọ̀láàtù fẹ́yìn ìjọ anabi Muhammad sallallahu alayhi àfikà tó lẹ́yìn báyìí la anabi isa tó lẹ́yìn mahdi anabi isa aleyhi salam ara nǹkan tí ó wàá ṣe wọn náà ní pé yọ pa alimasihi dajjal òpùrọ́ olójú kan alimasihi dajjal aláìlálùbáríkà dajjal tọjọ òpùrọ́ tí ó dé ní ìgbẹ̀yìn ayé tí ó máa purọ́ sọ fáwọn èèyàn pọ̀ ńlọ́lọ́ ara ṣe tí ó wàá ṣe nù kí mùsùlùmí máa sọ pé kò ní padà wá àìmọ̀kàtọ́ lágbára ni ó sì léwu púpọ̀ ó lè kó bá ìsìláàmù anabi isa ń padà bọ̀ tó ṣùgbọ́n tó bá padà dé islam ní bọ̀ wá sí kò sì ní wá ní wà nábì mi níṣẹ́ ni ó wà tabi'an la matbu'a yóò wà lẹ́ni tó máa tẹ̀lé lánàá nábì wa muhammad sallallahu alayhi wa sallam ni kì í ṣe pé yóò wà ní wà pa nábì mi náà lòun táwọn èèyàn máa tẹ̀lé O oh nine O oh five one six four five four three eight àti plus two three four eight zero eight. Hello. Hello aleykum salaam wa rahmatulah. ẹ káàárọ̀. orúkọ yìí jẹ́ ẹdín pẹ̀lú. ẹjọ́ láti jẹ́ láti nìjẹ́ ni. láti nìjẹ́ lẹ ń pè yìí. naam. kí ni ìbéèrè yìí sà. ìbéèrè ni alákọ̀ọ́kọ́. naam. ẹni tí gbèsè ramadan obìnrin ni tó ṣe kí láti. one minute remaining. Ah, ah, ó dojú ẹ̀. Hmm ó dojú ẹ̀ pòpòpòpò hello. hello. orúkọ yín o. yusuf ni láti fẹ. kí ni ìbéèrè yín sà. ìbéèrè tí a ní fún àyẹ̀wò yá fún wọn bá a ṣe àlàyé irun wíwẹ̀ ìgbìmọ̀ àti yàtẹ̀. alihamudulilayi kò sí ìyàtọ̀ láàrin ìwẹ̀ jùmọ̀ àti ìwẹ̀ jánábà àfi níbi àníyàn nìkan ẹni tí ó bá wọ ìwẹ̀ jùmọ̀ yóò dà níyàn pé ìwẹ̀ jùmọ̀ ló ń fẹ́ wẹ̀ yàtọ̀ sẹ́ni tó fẹ́ wẹ̀ jánábà àníyàn ti jánábà lòun ọjà ṣùgbọ́n ní tí ó bá wẹ̀wẹ̀ jùmọ̀ á kò gbọ́dọ̀ wẹ̀wẹ̀ jùmọ̀ á ṣáájú kó tó di pálífájàrí yọ lọ́jọ́ jùmọ̀ á ètò tiẹ̀ dáa jù òun náà ní kọjá pé tá a bá ti wẹ̀wẹ̀ jùmọ̀ àtà mọ́ṣáláṣí ibi tá a ti sòsò láti jùmọ̀ àlágbà lọ. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum èmi ni mo tún padà wá orúkọ mi ní kamaldeen abdulkareem láti orílẹ̀-èdè niger. naam àwọn yìí sà. naam ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì. naam pé tá a bá ń ṣe sọ láti nẹ́fílà. naam sọ láti nẹ́fílà tá a lè mú a lè kí mẹ́rin mẹ́rin gbáà bíi aṣámú. naam wákà mẹ́rin ká sálámù mẹ́rin ká sálámù. hello sir. hello. sọ bákan náà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta. naam. ẹni tí máa ń ṣe sọ láti nẹ́fìlà lọ́wọ́ ń bò kí ọ́tà méjì ó ṣe àtáyá ọwọ́ hmm. àgbàgbé kọ́ sálámọ̀ ó dìde síbi rẹ́ka ẹlẹ́ẹ̀kẹta bóòlù ti fẹ́ tún irun yẹn ṣe. ẹ lọ sọ. inshàlá ilé yìí naam. kí ni ìbéèrè yín alákọ̀ọ́kọ́ dada tún béèrè dáadáa bẹ́ẹ̀ ni àwọn eléyìí làwọn béèrè mi pẹ̀lú ògbọ́n náà kí ni ò gbọ́ yín dáadáa mọ́ ṣáàlà tọ́lọ̀ tọ́lọ̀ bá padà tẹ̀ bá gbọ́ mi. Eh, ìbéèrè ìbéèrè alákọ̀ọ́kọ́ ni mo ní kẹ́ tún béèrè. Mm-hmm. Assalamu alaykum warahmatullahi wabarakatuh. Wa alaykum assalam warahmatullahi wabarakatuh. alhamdulilayi obìnrin tó bá jẹ́ pé gbèsè Ramadan àtọdún tó kọjá máa ń bẹ ní ọrùn rẹ̀ kò bá jẹ́ obìnrin kò bá tiẹ̀ jọkùnrin oníkàlùkù dandan dandan a tètè gbìyànjú láti rí pa san gbèsè yẹn kó tó di pé rọmọbọ́nà eléyìí ti ń kalẹ̀kùn gbàgbàgbà ọ̀wọ́lé wa bá wa nítorí pé lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa èèyàn kì í lọ ẹ̀sìn èèyàn kì í lọ lára tó bá pè nǹkan oṣù ló ọmọ ṣe ní rọmọbọ́nà tó lọ àbóyún ló ní ló mú ọmọ ṣe ní rọmọbọ́nà tó lọ ọmọ lọ ń tọ́ tó ọmọ lọ tó dájú náà ni gbogbo àwọn àwáwí wọ̀nyí wọ́n ti nítorí kí rọmọdọ́nà yìí kó má bàa wọlé wá bọ̀ pẹ̀lú gbèsè rọmọdọ́nà tẹ̀sìn. akramakumullah gbogbo ẹni tó bá fi lè lọ rọmọdọ́nà lára tí ò san gbèsè rẹ̀ títí rọmọdọ́nà mi fi wọlé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ pípé ńgbà bá parí rọmọdọ́nà tọ̀dún yìí yóò san gbèsè tẹ̀sìn tí ń bẹ lọ́rùn rẹ̀ padà ṣùgbọ́n kò wá ní san padà lónìí yóò tún fi bíbọ́ aláìní yóò tún fi kún rọmọdọ́nà ojoojúmọ́ subhanallah eléyìí tó túmọ̀ sí pé múdù méjì oúnjẹ yóò máa kún ramadan ojoojúmọ́ nínú àwọn ọjọ́ tí yóò máa san padà yẹn ẹlẹ́kejì nínú àwọn ìbéèrè òun náà ní pé ǹjẹ́ sọ́tọ́ ká ṣe náfìlà ní rákà mẹ́rin mẹ́rin gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe sọ̀látù tarawih rárá eléyìí tó dọ́gba jù òun náà ní pé ká máa ṣe ní méjì ti ṣe méjì torí àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ní sọláàtù layli mẹ́tìnà mẹ́tìnà sọláàtù tá a máa ń ṣe lóru rákà méjì méjì ni ṣùgbọ́n àdìsí kan wà eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí yẹn bí a ti ṣe gbàgbọ́ yìí rẹ̀ ó bí oríṣiríṣi ọ̀nà tí wọ́n ń gbà á lò wọn náà ní àdìsí yẹn ńlá wa Aisha radiyallahu anha tó sọ pé anabi sallallahu alayhi wa sallam ó máa ń ṣe sọláàtù tarawih àbó máa ń ṣe sọláàtù rẹ̀ lóru rákà mẹ́rin yóò sálámà yóò tún ṣe rákà mẹ́rin yóò sálámà tó bá ṣe rákà mẹ́rin má béèrè báwo ló ti ṣe rẹwà tó má béèrè báwo ló ti ṣe gùn tó yóò sálámà yóò tún ṣe rákà mẹ́rin má béèrè báwo ló ti ṣe rẹwà tó má béèrè báwo ló ti ṣe gùn tó yóò tún sálámà eléyìí mú kí ọ̀pọ̀lọpọ̀ kó jẹ́ kí tó máa ń ṣe sọ̀látù tarawih kó máa ń ṣe rákà mẹ́rin kó sálámà rákà mẹ́rin kó sálámà nígbà táwọn olùmọ̀ wa sọ pé ọ̀rọ̀ tí Aisha ń sọ níbi kò túmọ̀ sí pé wọ́n ṣe rákà mẹ́rin wọ́n ṣe rákà mẹ́rin tán kó tó di pé wọ́n ṣe sálámà ẹ̀yọ̀kan rárá nǹkan tí Aisha ń tọ́ka sí ni pé wọ́n máa ń ṣe sọ láti yẹn ní rákà méjì méjì wọ́n sálámà rákà méjì méjì wọ́n sálámà ṣùgbọ́n gbàdá Ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe rákà méjì tó sálámà tó tún ṣe méjì lè tó tún sálámà tó pé mẹ́rin ànábì máa jókòó tó bá jókòó yóò wá sinmi tó bá sinmi torí pé àwọn rákà mẹ́rin yẹn gùn gan-an so yóò sinmi nígbà tó bá sinmi tán yóò tún dìde yóò tún ṣe rákà méjì mi yóò tún wá ṣe rákà méjì mi tó bá tún pé mẹ́rin yóò tún jókòó yóò sinmi nítorí pé mẹ́rin náà ó tún ti gùn gan ó ń bùkátà kéèyàn sinmi ìdí nìyẹn náà sọ pé sọ̀látù tarawih sọ̀látù tarawih sọ̀látù tá a ṣe tó ṣe pé lẹ́yìn rẹ̀ á máa wá àti sinmi á máa wá àti ní ìsinmi so lẹ́yìn rẹ̀ ni wọ́n á ṣe sọ̀látù witr torí pé náà lọ sọ pé sọ̀látù layli mẹ́sìnà mẹ́sìnà sọláàtì tábà ṣe lóru rákà méjì méjì ni a sì máa pọ̀rọ̀ rẹ̀ kì í takùsẹ̀ rẹ̀. bákan náà wọ́n ní kéèyàn máa méjì ló dà níyà dìde ìgbà tó ṣe ó dìde lọ sí rákà ẹlẹ́kẹta báwo ni ó ti ṣe ṣe àtúnṣe sọláàtì dìde lọ sí rákà ẹlẹ́kẹta lẹ́yìn ìgbà tó ṣe pé rákà méjì ló dà níyà pọ̀ fẹ́ ṣe tún wọn sálámà yọ padà wá sórí ìjókòó yọ gbà tó sì ṣe pé ó ti ṣe tashahhud tó bá kó ṣe tashahhud rẹ̀ débi òpin téèyàn máa fi sálámà yọ sálámà tó bá sálámà tán yóò forí kalẹ̀ lẹ́yìn ṣe sálámà tí ò bá ti ṣe tashahhud rẹ̀ tàlákòókò yẹn débi òpin yóò ṣe tashahhud tó pin níìsì yọ sálámà lẹ́yìn ìgbà tó bá sálámà tán yóò forí kalẹ̀ lẹ́ẹ̀mejì náà. jazakumullahu khairan. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. wọ́n kọ́ ibi tí a ti ń pè é. Eh, láti wo. láti lọrin. ládùúgbò wo ní lọrin lẹ ti ń pè sà. Eh? kí ni ìbéèrè yín. Eh, ẹ jọ nípa ọ̀rọ̀ bíẹ́dì ní irun àgbà ẹ gbọ́ ṣé èèyàn lè yọ ṣéèpù irun àgbà bí èèyàn lè mú kú díẹ̀ ń bẹ̀ látara tuntun ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá ní ọkàn ìyá. Hmm. bóyá bí àbúrò àbí fámìlì mi tí ó ń ta dísẹ́ǹsì àwọn fíìmù tó máa ń ṣe ní náwó ìwọ ọjà tó ń pẹ́ nìkan fíìmù yìí ní ibẹ̀ ni òun ti ń bẹ́ nìkan tó ń ṣọ́ọ̀bù ń bẹ̀rẹ̀ tó òun náà wọ́n dẹ̀ ń ta fóònù náà tó méjèèjì yìí máa ń ta ọ̀dà kan ìjẹ́ tó bá fún yàn ní owó kéèyàn lẹ́tọ̀ àti gba owó náà kéèyàn fi ṣe nǹkan ìṣòro àwọn àlékún wa tó lọ́wọ́ ìgbà tó wàlẹ́kùn sọ́dọ̀ tó lọ́wọ́ sẹ́ẹ̀tọ̀ àkọ́kọ́ ni kí lọ́bì òfin ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní àràfo lẹ́xà òtúrúkọ lẹ́xà ẹ̀dánùgbọ̀n yín sí ẹ̀fìrùngbọ̀n yín sílẹ̀ ẹ má ti fọwọ́ kàn ó túmọ̀ sí pé kò sí nínú tó bófin ọlọ́wọ́n bá mu pé irùngbọ̀n tẹ fi sílẹ̀ yẹn kẹ́ máa wá dínkù àbí kẹ́ máa yọ ṣéèpù fún nítorí pé wọ́n ní ẹ fi lẹ̀ bọ́lá wọn bá ti ṣe mú jáde náà ní kẹ́ fi sílẹ̀ ẹ má fọwọ́ kàn àmọ́ wa sọ di nǹkan tá à ń fi soge àmọ́ wa ya máàpù sí lára àmọ́ gbégbọ́ tó àmọ́ gbégbó sí kò sí nínú nǹkan tó bá òfin ọlọ́run ọba mu eléyìí já kọ̀kọ́ lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń lérò pé ìgbà tó ṣe pé súnà nàbì sallallahu alaihi wasallam làlàyé ti wá lórí pé ká dárúgbọ̀n sí kò lè jọ́ràn yẹn àọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni kò dárúgbọ̀n sí nítorí pé àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó bá wá kódà gẹ́gẹ́ bíi tàṣẹ bá wà nù alukur'an ni al-ahkamu taklifiyatu al-khamsa ó máa ń jáde lára rẹ̀ ìyẹn ni pé àṣẹ tá ànábì pa ó lè jẹ́ wájib àṣẹ tó pa ìyẹn ọ̀ràn yẹn àṣẹ tó pa ó lè jẹ́ mandub èyí tí èso ọ̀ràn yẹn àṣẹ pa ó lè jẹ́ haram èèwọ̀ àṣẹ pa ó lè jẹ́ makruh ìkórìíra àṣẹ pa ó sì lè jẹ́ mubah tó bá wọ̀ ọ́ sí tó bá wọ̀ ọ́ pàtì so eléyìí ọ̀nà làǹfààní kéèyàn pọ̀ nípa ṣẹ̀ríà ọ̀rọ̀ tó bá wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam á gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríà tó túmọ̀ sí pọ́nrán èèyàn ni àbí ìsanra yẹn tó túmọ̀ sí pé ìwọ̀ ni àbí ìṣe wọ̀ tó túmọ̀ sí pé ṣíṣe àtàìsí rẹ̀ dọ́gba ni so nígbà tá a gbé ẹkẹrùngbà yín sílẹ̀ ẹ má fọwọ́ karùngbà yín tá a gbé lórí òṣùwọ̀n ṣẹ̀ríà ó túmọ̀ sí pé ọ̀ràn èèyàn ni kò dá sí tó bá sì di pọ́nrán èèyàn ni kò dá sí ọ̀gbọ̀dọ̀ mú nǹkan kan kó mẹ́ ọ̀gbọ̀dọ̀ pọ́n ìyá ṣépù rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní tẹ́nìkan bá ń ṣiṣẹ́ tí ń ṣòwò níbì kan tó jẹ́ pé ti ń tà ń tọ́tọ́ wà ń bẹ̀ àti ń so ọwọ́ abúyàn lówó látara rẹ̀ ti ń ṣe yìí tó sì jẹ́ pé ọ̀dá wà nù ti ń tà séèyàn lè gba ti mọ̀ pé nǹkan tárakùnrin ṣe àbí ṣe ń ń ṣe léèwọ̀ ni àti mọ̀ pé owó tó bá pa ń bẹ̀ náà ìwọ̀ ni àgbọ̀dọ̀ gbà torí kò fún ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa rara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ̀ ẹ máa rara yín lọ́wọ́ lórí àti páyọ̀ lọ ẹ má máa rara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti tayẹnu àlọ́ ọlọ́run ọba wa. àmọ́ tó bá jẹ́ pé ẹni tó fún ẹ lówó yìí ó ń ta tó jẹ́ halal ó sì tún ṣe tó jẹ́ haram tí wọ́n wá wòye pé owó tó fún mi yìí o nínú halal ló ti wà so só lè ṣiṣẹ́ àbí ò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ nígbà tó ṣe pé nítí ọ̀dà ọ wà nínú nǹkan tí ń tà bó ni wọ́n ṣe mọ̀ pé owó yìí látara owó ìtọ́tọ́ gangan ló ti fún ọ torí pòfin ṣẹ̀rí àsọ pé ìdajítẹ́mà alḥàlẹ́lù wàlḥàrọ́m ọ̀gọ́lẹ̀bẹ̀lḥàrọ́m ní ìgbà tí ìwọ̀ àti ntọ́tọ́ tí wọ́n bá pàdé ìwọ̀ ló máa ń borí. Hello. Ẹ̀rọ sábà lè. Wàhálà ìlú Sálámù Rashid abdulrasheed láti àmàfẹ́ olú ògbómọ̀tọ́ ni. kí ni ìbéèrè yìí. lákùnrin ọmọ bẹ́ẹ̀ béèrè kan obìnrin tí ìyẹn dá ní okòwò tó wà lọ́dún èèyàn hmm. wọ́n wá di ní pé kò iṣẹ́ òun kò tún ṣiṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ hmm. tó kí ẹ bá wá bá sọ̀rọ̀ kò wá ní gbọ́ wá sí kó yí rẹ̀ ni wọ́n lọ ń gbà yìí ìyẹn ìbéèrè alákọ̀ọ́kọ́ nù ìbéèrè lẹ́ẹ̀kejì pé ọ̀tọ̀ súnámọ́ gbé nígbà wẹ̀ torí wọ́n yóò sọ wọ́n ní pé ibi tí yọ̀bá lágbára ètò ìgì tí yọ̀bá fún ní owó pé nítorí ọmọ báyọ̀ ti dáhùn tàbí yọ̀bá fún ní owó kan gbọ́dá náà owó yìí ó fún ọ nítorí ọmọ ọmọ lọ ní pé ó ti tẹ́lẹ̀ yọ̀bá wa bá ná ibi owó ní abẹ́rẹ́ tó bá báyọ̀ dáná pé ẹni tẹ dálóko ọjọ́ ìyàwó ọwọ́ ajẹ́ pé iṣẹ́ tí ẹ fún lówó pé fi owó ṣe ó ti pátì kò sí mọ́ kàkà kọ́ wá jẹ́ pé iṣẹ́ tẹ́ ẹ dá lóko pé kó máa ṣe ní ṣe àárò lókù tí ń gbé táwa ní kí lèèyàn lè ṣe sí ṣe ni náà lè gbìyànjú láti pè é láti bá a sọ̀rọ̀ iṣẹ́ tó tàbùkù yín iṣẹ́ tó polongo yín fara yín pé ọkọ̀ ni yín ẹ pàkíyèsí rẹ̀ kọ́mọ polongo ń faraye bia bí ẹni tó ṣe pé kò mọ ojúṣe rẹ̀ tọgbọdọ gbọ́dọ̀ lórí ìyàwó rẹ̀ ambosibosi yóò ṣe. wọ́n ní ṣé obìnrin tí ní yìgì lórí ẹ̀ tí ì ṣe wa tá a lè fún lówó kọ́mọ ní dáná nínú Ramadan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọ̀la ẹ fẹ́ ìyàwó mẹ́ta kí ni ẹ fẹ́ máa fún obìnrin kan lówó sí kó máa dáná fún yín kò sí tàbí ṣùgbọ́n ẹni tẹ́ fún lówó máa dáná fún yín yẹn ní tí ìsara nítorí pé ọlọ́run dá ọkàn àtẹ̀mí lórí kọ́ máa nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí kó sì máa kórìíra tó bá ṣe dáadáa sí ọ̀rọ̀ aburú ọ̀padà ṣẹlẹ̀ ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó ṣe pé wọ́n fọmọ wọn sílẹ̀ pé kọ́ lọ kó tọkùnrin lọ nítorí pọ́kùnrin yẹn náà ló kúkú fẹ́fẹ́ kọ́ lọ dáná fún un Ramadan wọ́n àjọ gbé abẹ́ òrùlé kan bóun látọ̀ a pàánà bí sọ̀rọ̀ àbísọ̀lá ní tóbìnrin kan àti ọkùnrin kan tájọ jájòjì síra àwọn tó máa ń bẹ láàyè ibì kan ní so ẹ̀yin tẹ́ gbà pé ẹ lè fọmọ yín sílẹ̀ kọ́ lọ dáná fọkùnrin ọlọ́kùnrin títí rọmọdọ́ọ̀nù fi tán kí ló dé tẹ̀ lè gbà fún kókókó lọ jẹ́ ìyàwó rẹ̀ kẹsìn ọmọ pọ́nrán lẹ̀ ń dà ọ̀ràn burúkú lẹ̀ ń dà ń fọwọ́ sí ọ̀ràn eléyìí tó ẹ̀yin lẹ tún sínà fọkùnrin tì láti jẹ́ ẹni tí ó rẹ ẹni tí ọmọ bá ṣe zina tí ìbá ṣe pọkùnrin gan lérò àbúrò wa gbóbìnrin olóbìnrin sílé tí ọmọ wa gbé lé tiẹ̀ pé ń bọ̀ dáná òun gẹ́gẹ́ bí wọ̀fà òun gẹ́gẹ́ bí ẹrú wàlá hàwùlà wàlá kúwwata illa billah lórúkọ pa tó fẹ́ sẹ́sì ṣé èèyàn máa ń sẹ́sì gbọ́nà pé èèyàn ṣẹ lọ́nbi. lábẹ́ ìbéèrè wọn tún wá béèrè pé ọ̀dà ká èèyàn máa lẹ́mìí ṣùgbọ́n kò tí ì sí ìlò orí rẹ̀ èèyàn wá fún lókè ọ̀dà gbà bu ọ ní owó yìí ó tún wá fi owó ń dáná wá gbé èèyàn tún. ẹ̀rọ kí là ń bùn lọ́wọ́ sí láì tí ì fẹ́ sẹ́yìn ọmọ pé ó tẹ̀ ń bùn à ń pè fún zìlánì. hello ìyá ó ti já two three four eight zero eight three two nine three eight nine six fáwọn ará ilẹ̀ òkèrè oh nine oh five one six four five four three eight fún àwa tí a wà ní àròwọ́tó ẹ̀ lọ́wọ́. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tí wó kọ yín? Abdullahi ń sọ̀rọ̀ ayé tèmi dìde. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni àkọ́kọ́ ni pé tá a bá bá wọn ṣe ń kí wọn bá lọ. Tá hmm. a kiri lákàtí nípa jí wọn. Ṣé nígbà náà? Ṣé a sì nígbà tí gbàrà tá a bá di sálámà ni àdúgbà wo ni ọ̀dà? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ìṣòro ni orin wà nínú ẹ̀sìn. Ìṣòro orínrìnrìn ipò lọ́wọ́ nínú ẹ̀sìn islam. sọ̀kan àrùn orin ó ń bẹ lára nǹkan tó sin islam tó mọ wa torí pé islam faramọ́kẹ́ ni wọ́n mọ àrùn. sọ tó bá jẹ́ pé pákó ló bá lò kò sí wàhálà ń bẹ̀ tó bá jẹ́ pé brush àti ọṣẹ ìfọnu ló bá lò kò sí wàhálà ń bẹ̀ kẹ́ni wọ́n sàmà ti rùn. téèyàn bá wọn rún pákó àbí brush ìfọnu náà lèèyàn lò pẹ̀lú ọṣẹ ìfọnu kéèyàn jọ wà náà níyàn rẹ̀ pé ńṣe ni mò ń ṣe bẹ́ẹ̀ láti kọ́ sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè kejì wọn ni wípé téèyàn bá. téèyàn bá ti ṣe rọ̀kàtà àlùfẹ́jọ́ téèyàn fi ṣe àṣùbà tó o lè ṣe rọ̀kàtà àlùfẹ́jọ́ lẹ́yìn ìgbà tó lè máa mú bá sálámà ó sì tún lè dá dúró di àsìkò àbọ̀hà lẹ́yìn ìgbà tó òun bá yọ tó gbéra sókè. ẹ lọ́wọ́ ìyá ó ti já O oh nine oh five one six four five four three eight oh nine oh five one six four five four three eight nọ́mbà tí olùjáde tí ẹ lè fi pè wọlé fún àwa tí à ń bẹ ní àrọ́wọ́tó wa níbí. aleykum salaam wa rahmatulah lórúkọ yín ẹ bá àpá rédíò yín ẹ bá àpá rédíò yín dáadáa. láti ìta ọ̀sán owó ọ̀ṣọ́. kí ni ìbéèrè yín sà. ọlọ́run jẹ́ pé mo aṣọ àlà. àmín. tẹ́lẹ̀ bá wà ní Ramadan tẹ́lẹ̀ jẹ́ sáré tẹ́lẹ̀ jẹ́ sáré tán wọ́n kó tó pé irun ẹni kó pè wọn wọ́n pè wọn lọ́wọ́ hmm. Hmm. ìyẹn wá di ẹ̀rẹ́ mi dárí jẹun kó hmm. tó pè wọn tán tẹ̀yẹ̀ bá dárí jẹun kó pè wọn tán ṣé ìlà báyìí. ṣé ìran àkọ́kọ́ àbẹ̀wò. dá ìwọ̀n náà. ẹnikẹ́ni tó bá jẹun lẹ́yìn ìgbà tán ti pèpè fún alifájàre kó ti yọ tó sì dá wa lójú wípé ẹni tí ń pèpè fún sọlá ti yẹn àbáwọn ẹni tí ń pèpè fún sọlá ti yẹn wọn kì í pèpè fún àfi lẹ́yìn ìgbà tí alifájàre yọ nítorí dájú ni pé onítọ̀hún ọjọ́ yẹn ṣùyàmù ọjọ́ yẹn kò ní ní hmm. torí kò tí màmá jẹun lọ́sàn-án Ramadan sọ eléyìí túmọ̀ sí pé ẹni tọ́lọ̀ ń bá kádàrà pé kò tètè jí hmm. yóò ṣe àfaradà láti kọ́ ẹnu ró lọ́jọ́ yẹn láì jẹ sààrì hmm. ní ìjọba ìṣojú. ẹ jẹ́ ká mú bí ìpè kan síbi méjì sí kó tó di pé àmàlọ́ ẹ̀ lọ́hùn. orúkọ ibi jẹ́ tí bẹ́ẹ̀ bá gbọ́n sókè díẹ̀ sí sà. àbúrò àwa lè lọ sọ̀rọ̀ láti ilé rẹ̀ sà kí ni kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹran àtúkọ̀ tí wọ́n ń pa fún ọmọ bàbá ọlọ́mọ gẹ́gẹ́ lọ́gbọ́dọ̀ pa ni àbí yọ̀ọ̀kan lè pèèyàn ní pé kí wọ́n bá wọn pa fún ọmọ. ọ̀dà alhamdulilayi ẹni tó bímọ náà ni ọ pa má dé pé ẹ̀yin náà ni wọ́n ní kẹ́ pẹ̀ràn léya yín ẹ̀yin náà lẹ́ pẹ̀ràn hádáyà yín kí ló ń ti àkíkọ̀ tẹ̀ nípa fún wa. ẹ lọ́wọ́. Àríkùn Sàlámù Rashid lárúkọ yín ìbéèrè yín. Abdulrasaq ni láti Ìgbò. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè wa ni pé tí èèyàn bá ń ṣe sọ́lá lọ́wọ́. Ó jẹ́ sọ́lá ti àṣù. Èèyàn ń ṣe sọ́lá ní àsìkò sọ́lá ti àṣù. Ó hmm. fẹ́ mú súrì wá kò sí láǹfààní àti fi súrì. Hmm. Tọ́ wá sí súrì yẹn láti fi ìgbà ní àṣù. Hmm. Ìgbà tó wá máa jọyìn jẹ̀mọ́. Wọ́n ti kí mẹ́ta síwájú ó kọ ẹ̀yọ̀kan ló bá tó ìgbà tó máa wá dá padà sísẹ́ mẹ́ta méjì ni ó dá padà ó ti gbàgbé ẹ̀yọ̀kan ó hmm. wá ti mú sọ̀lá ti aṣọ wa lẹ́yìn náà ṣé yóò padà mú sọ̀lá yẹn wá padà ni àbí yóò kàn sá èso jẹ padà. ẹni tó jẹ sọ̀látù lọ́họ̀rọ̀ ṣùgbọ́n tó bá nǹkan tó ń ṣe sọ̀látù làásù tó nǹkan tó ṣe ni pé àkọ́kọ́ kí ló mọ̀ má ti ṣe sọ̀látù lásìkò rẹ̀ Hmm. nítorí kò fi ọlọ́run sọ pé ẹni tó bá fi lè lọ sọ̀láàtì lára hmm. tí sọ̀láàtì mi fi dé kò yẹ kí gbàláyè ọ wà fún hmm. láti tò lẹ́yìn àwọn ẹni tí wọ́n ń ṣe sọ̀láàtì tí àsìkò rẹ̀ wà ń ta pẹ̀lú àníyàn tí ẹ̀tọ́ jẹ gbèsè rẹ̀ àyàfi tó bá nídìí pàtàkì tí ò bá nídìí pàtàkì tó hàn ipò ọmọ àmà fi sọ̀láàtì lẹ̀ ni ọmọ àmà fi falẹ̀ ní gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ ti ṣe máa ṣe kò sáàyè fún láti darapọ̀ mọ́ wọn. torófin ṣẹ̀ríà sọ pé bil ma'siyah la tunalu rukhsah ẹni tó bá sẹ́lọ̀ àwọn ìṣèdẹ̀kùn fún ẹni tó sẹ́lọ̀ àwọn ìṣèdẹ̀kùn fún tó bá pọ̀ nídìí kan bí oorun àbí kọjá yìí pé ìgbàgbé ni ló mú yàn má ṣe sọ láti yẹn lásìkò tó wá ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ yẹn àkọ́kọ́ sọ pé sọ̀látò bọ́ọ̀rù tó ṣe lẹ́yìn àwọn tí ń ṣe asr ó ti ó ti ó ti já dànù nítorí pé o ní ọgbàgbé rákà kan nínú sọ̀látò yẹn o ti wá ṣe asr lẹ́yìn rẹ̀ so ìtọ́jọ́ràn yẹn rẹ̀ ní ìsinmi pé yóò tún sọ̀látò bọ́ọ̀rù yẹn ṣe yóò tún wá tún asiri sí lẹ́yìn. ṣe tó bá wá jẹ́ pé kò tí kì í asiri ó kí lóòrì tán lẹ́yìn àwọn tí kì asiri lọ́wọ́ rántí pé òun gbàgbé rákà kan. yóò mú rákà kan yẹn wá yóò mú wa lọ́tún yóò fi kún sọ láti tó ti ṣe lẹ́yìn ìgbà náà ní tòsí àṣù. ká mọ ìbéèrè ẹyọ kan sí ẹ lọ́rùn. Wàhálẹ́gùn sálàmù rọ́ṣùn ti lọ́dọ̀ lọ́kà tó kọ́ yí. Orúkọ mi ni ọmọ Balùkún olóko lọ́sùn kéré ní ìgbó fàṣẹ. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi níbi agbọ́dọ̀ bí ẹ ti bẹ̀rẹ̀. Hmm. Pé bí àníyàn jẹ́ àdúrà bẹ́ẹ̀ máa ń ṣe hmm. lẹ́yìn kábàrà lákọ̀ọ́kọ́. Hmm. Ẹni tí ọba ṣe ilé ìtó nírun. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Ǹjẹ́ tí èèyàn bá jẹ́ aṣíwájú ìyàwó rẹ̀ wá kó kúrò lé hmm. kúrò fẹ́ràn kọ́ ìyàwó fẹ́ràn bá gbìyànjú àtúnṣe ṣùgbọ́n bí àwọn ẹbí ìyàwó kò fààyè gbà láti padà sílé ó mẹ́rin láti padà sílé mọ́ kí àwọn àgbàlagbà wá gbìyànjú ládùúgbò láti ṣe àtúnṣe lẹ́yìn rẹ̀ kí hmm. ọkọ ìyàwó náà wá bínú tọkọ jálẹ̀ ìjẹ́ irú aṣíwájú wo ni tẹ̀yà islam tọ́ka sí fásiwájú ìjẹ́ tọkọ tí ọgbà ìyàwó rẹ̀ padà. alhamdulilayi ọkọ nígbà tó bá ti sọ lẹ́yìn tí ò sí àdúrà láti bẹ̀rẹ̀ rẹ̀ dùá ò lè ṣèfìtá kò sí tó ṣe sọ láti rẹ̀ bí ìbáṣe kó dunra rẹ̀ ńlá dá hmm. so ẹni tí ó wá jẹ́ pé ìyàwó rẹ̀ ó lọ so àwọn mọ̀lẹ́bí ìyàwó wọn làwọn ọgbà kọ́ padà so àwọn èèyàn mí náà tí wàá dìde pé àwọn fẹ́ ṣàtúnṣe aṣíwájú yẹn sí lóun ọgbà kò sí nǹkan tó burú mbẹ̀ kí ṣe dandan ni kò fẹ́ ìyàwó rẹ̀ dọjọ́ kú hmm. so tó bá ti kọ obìnrin kan lẹ̀ tó lọ fẹ́ lómi kò sí wàhálà mbẹ̀ kò yọkù láṣíwájú hmm. ọjọ́ bó ṣe. جزاكم الله خيرا شيخ أحدم الله وياتكم خدمة للإسلام والمسلمين ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó bá san ní ẹ̀sùn lóore ní ayé ń bí àti ní ọ̀la àlẹ́yàmà insha Allah uh, ẹni tí ẹ ti ń gbọ́ ohun àti wọ́n ti ń da yín lóhun àwọn ìbéèrè yín láti gbà ìwánà ni àṣeyìí dr shabdin gbadebo ọrọjí aláṣà àti olùdásílẹ̀ alimọdínà center ẹsànú ajé ògbómọ̀ṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmínà láti òkè àdó akíntola ògbómọ̀ṣọ́ tí wọ́n kọ wọrin ìtẹ̀lé wọn wá ọládùnní bello òní ó kọ ti tèmi insha allah bífọ ti lá ọjọ́ mẹ́jọ ìní náà ni a tún máa pàdé papọ̀ lórí ètò tí a kò ní alẹ́ fi dín lórí ìkànnì yìí ní dèdè àsìkò yìí kan náà títí gbà náà ní mò ń kí wa ní kíkí ọlá kíkí tí ó ń ṣe àlùbáríkà jù wáyé pé wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatu.